àwọn sàhábà nàbì àwọn tàbíùn àwọn tàbíùn tàbíìn sàbẹ̀lọ́ ọba kò fi kẹ́yìn kárí wọn kárí gbogbo àwọn tí bá ń tọ́ ìlànà lẹ́yìn sọ̀lọ́ ọ̀sẹ́làm tó fi di ọjọ́ ìgbéga ìyàmà gbogbo àwọn tí a ń gbọ́ra wa kíra pẹ̀lú gbọ́dọ̀ wọn sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. ترى فتح المجيد شرح كتاب التوحيد nínú báàbù tí a wà òun náà ni man atọ́ al-ulama wal-umara fi tahrimi ma ahalla Allah aw tahlili ma harrama Allah faqad ittakhadhahum arbaban min dunillah ọ̀rọ̀ nípa bí mùsùlùmí ṣe máa ń rí pẹ̀lú ẹni tó bá ń jẹ́ àfà àbí àwọn aláṣẹ èèyàn gbọ́dọ̀ tẹ̀lé àfa kankan àbí aláṣẹ kankan tí yóò fi wá dínkù pé èèyàn máa ṣe nǹkan tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ìsìnkú tọ́lọ́wọ́n bá bá fẹ́ èèyàn ní ṣe nítorí páwọn àfa yẹn wọn faramọ́ àbí wọn kì í ṣe. sọlẹ́ yìí ọ̀rọ̀ ńláńlá ni tí ó tóbi tó ṣe kí gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ gbọ́ yé pàtàkì jùlọ nírú àwùjọ táwọn ń sẹ̀ níyìí tó ṣe pé tẹ bá rí ẹni tí bá ń bá onísúná ń ṣe fàǹfà kò ju pé ń ta báwọn afáwà tí wọ́n ń ṣe lọ náà ni sotẹ́ bá ń sọ ń pọ́lọ́wọ́n ọ̀fẹ́lẹ́ ànábì ọ̀fẹ́ wọ́n sì máa wá ọ̀nà tó ń sáfi sọ nǹkan yẹn di pé nǹkan ń bẹ nínú ẹ̀sìn ni sọlẹ́ yìí náà ni ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ó mọ nǹkan tí ń ṣe dáadáa kọ́mọ́jẹ́ pé tí àwọn ẹlẹ́bọ ń ṣe gangan náà ni wọn náà máa ṣe téèyàn wá kú sílé rẹ̀ tọ́lọ́wọ́n wá gbéyàn sí èdè ipò ẹni tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba irú eléyìí wọn náà ní nǹkan tí ń ṣẹlẹ̀ ní ayé sheikh islam muhammad ibn abdul wahab alayhi rahmatullah àwọn afa ti di ọlọ́run máwìn yẹn lọ́wọ́ wọ́n ti di ọlọ́run máwìn yẹn lọ́wọ́ àwọn afa ti di òòṣà máwìn yẹn lọ́wọ́ tó pé nǹkan bá wí kó tí wọn náà ni wọ́n máa ni wọ́n máa bá lọ ṣùgbọ́n ìta àgbàlagbàjá ń tọ́sọ̀ ni àbálàpá sí pé ń tọ́sọ̀ ni ṣùgbọ́n wá ka àyà al-Qur'an hadithi Abdullahi ibn Abbas so ní òní hadithi ilẹ̀ athar imaamu Ahmad tẹ nínú musnad imaamu Ahmad alimaamu Ahmad náà ni ọ̀rọ̀ wọn la fẹ́ kà ní ni pé athar wọn gbọ́nà lamẹ́ni tí ń jẹ́ alimami ahmed òun náà nínú àwọn afẹ́sìn tó ṣe pé wọ́n gbajúmọ̀ gan nígbà tí imam abu hanifa imam malik imam shafi'i imam ahmed yìí aleyhi rahmatullah àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó kàn yín àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ń sọ ọ̀rọ̀ tí a fẹ́ kà lónìí wípé ajibtu liqawmin araful isnada wa sihata. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله وقال الإمام أحمد عجبت لقوم عرفوا الإسناد وصحته ويذهبون إلى روح سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفونه عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم أتدرون ما الفتنة الفتنة الشرك لعله إذا رد بعض بعض قوله آه، لعله إذا رد بعض قوله أن يقع في قلبه شيء من الزيج ويهلك هذا الكلام من الإمام أحمد رحمه الله رواه عنه الفضل الفضل بن زياد وأبو طالب قال قال الفضل عن أعمد نظرت في المصحف وجدت طاعة الرسول صلى الله عليه وسلم في 33 موضعا ثم جعل يده فليحذر الذين يخالفونه عن امره يخالفون فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه فذكر الايه فذكر من قوله الفتنه الشرك الى قوله فيهلك ثم جعل يتلو هذه الايه فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شرى بينهم ثم لا ثم لا يجدوا في انفسهم حرجا ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال ابو طالب عن احمد وقيل له ان قوما يدعون الحريفه ويذهبون الى رجل سفيان وغيره فقال اعجب لقوم سمعوا الحريفه وعرفوا الإسناد وصحته يدعونه ويذهبون إلى راي سفيان وغيره قال الله تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم أتدري ما الفتنة؟ الفتنة الكفر قال الله تعالى والفتنة أكبر من القتل فيدعون الحديث عن رسول الله صلى الله عليه وسلم وتظلمهم وتجلبهم أهواهم إلى الرحم ذكر ذلك عن شيخ الإسلام رحمه الله تعالى نعم آه الإمام أحمد عليه رحمة الله إمام أحمد هنا لا منقل إمام أحمد بن محمد بن حنبل الشيباني وانصر قيه káfílẹ̀ mọ̀ ipe bí èèyàn ṣe lè òkó tó ní àfà nínú ìsìláàmù yìí ọ̀rọ̀ rẹ̀ yóò máa wúlò yóò máa lápa yóò máa lápa yóò máa lágbára ní òpin ìgbà tí bá ti ń fi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àbí àyà al-Qur'an tó fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ lókùn ìgbà tó bá jẹ́ pé ọ̀rọ̀ lásán tí ọ̀rọ̀ yẹn wá tako aya al-Qur'an àbọ́tako aya hadith bó ṣe lè kí àyànkó tó àdá ọ̀rọ̀ rẹ̀ yẹn nù imamu ahmed wọ́n ní ajibtu li qawmin wọ́n ní mo ma ṣe ma fún àwọn èèyàn kan ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu araful isnada wa wọ́n ma ipe sanad hadith wọ́n sì mọ̀ pọ́lá láàfíà wọ̀yẹ̀dà abúnà ila ra'i Sufyan àmọ́ nígbà tí wọ́n bá yí bìrí ọ̀rọ̀ Sufyan ni wọ́n ma dì mú ọ̀rọ̀ Sufyan Sufyanu al-Thawri ọ̀kan náà wọn afá láńlá ni sọ àpàdà kakéwù kan bẹ̀ náà ní alẹ́ ìbí nílá ìtàlá wọ́n ní táwọn èèyàn bá mọ hadith anabi nígbà tá anabi wí ni èyí tí anabi sọ lélẹ̀ yìí wọ́n wá rí pé nǹkan yẹn wọ́n wá pátì wọ́n wá lọ lè náwó mú ọ̀rọ̀ Sufyan wọ́n ní ọlọ́wọ́n bá ó ti sọ pé falyahdhari alladhina yukhalifuna an amrihi ọlọ́wọ́n ti sọ wa lára nusratul ahzab ipe he káwọn èèyàn ṣọ́ra o gbogbo ẹni tó bá ṣe pé bá máa ń yapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó pé tánàbì bá sọ wọn yapa ọ̀rọ̀ ànábì yẹn à ń tó ṣíbà ó ń fìtìnà tó ń kí fìtìnà wọn padà bá wọn à ń tó ṣíbà ó ń adhabun alim àbí kí ìyà tó lágbára kó wọn padà ṣẹlẹ̀ sí wọn látara pé èèyàn ń yapa tí ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún wa nínú ẹ̀sìn imamu ahmed wa ni àtẹ̀rùnà mẹ́lì fitna ǹjẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ fitna tọ́lọ́wọ́n bá ń sọ nínú àyà yìí ǹjẹ́ ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ wọ́n ní alfitna tu aṣíríkù fitina yẹn ẹ̀bọ níjẹ́ báwọn tẹni pé tí yẹn bá ti pé yẹn ń pa ọ̀rọ̀ anábìtì tó ṣe pé ọ̀rọ̀ sufiyan imaamu ahmed ó ń ṣàlàyé tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nígbà wọn tó bá ní tánàbí wí nìyí wọ́n ni a Sufyanu Sauri wọn ò wí báwọn sọ̀rọ̀ yẹn ló wá fà ní mọ́mọ́ Ahmed bí wọ́n sọ fún wa sunnah ni yóò fi mà ipe gbogbo àsìkò kọ̀ọ̀kan àsìkò kọ̀ọ̀kan iná ni àwọn èèyàn ni wọ́n máa dìmọ́ ìfẹ́ ẹnu tó pé ìtàfà yẹn sọ kò sọ pẹ̀lú ìfẹ́nu òun sọ pẹ̀lú kíni pẹ̀lú bí n tó hàn sí nínú ọmọ àbáwọn èèyàn wà sọ di pé ìfẹ́nu ni wọ́n máa fi ọ̀rọ̀ àfà àwọn ṣe tó pé ọ̀rọ̀ àfà yẹn gẹ́gẹ́ tí bá ń bẹ láyé tí yẹn bá ń sọ pé à ẹ̀ rí tí ànẹ́bí sọ nínú àfà yẹn padà kó ń pé à mọ̀jáwọ́ tí àdúgbò wa yìí tẹ̀ wá tó wá lè ẹni pípọ̀ ládùúgbò wa yìí tí mo mẹ́kọ̀ ládùúgbò wa yìí ní ìlú yìí tẹ́ bá ń sọ pé in tí Sheikh Adam wí ni nǹkan yẹn ṣe dédé ta nábì wọ́n sì ní Sheikh Adam wí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tó ń sọ àbíkọ́ tiẹ̀ ní ọ̀dọ̀ àwọn sọ wọn ò lò wọn ò wí wọn ò sí bẹ́ẹ̀ dá ẹ ṣé àǹfà sọ̀rọ̀ ó ṣe dédé ní tí alukùránì wí dáadé sí wí ń tọ́ kàn yín nù wọ́n wà ní ah, àmọ́ ṣe aláàmù ìṣe bẹ́ẹ̀ ọba ní ah, ọ̀dà ní yìí ìyẹn tó wo ṣe kàmọ́lì náà ó tún ṣe dédé ní tí à ń sọ si náà sí tí kùránì wí dáadé sí wí nì wọ́n ní bàbá àmọ́ wọn so ó mì pé wọ́n ṣe òun bẹ̀ ni wọ́n tó sọlẹ́fì máa rí pé ìfẹ́nu máa ń dààmú àwọn èèyàn lásìkò dásìkò lóríṣiríṣi sáì oríṣiríṣi náà ní ìfẹ́nu sì máa ń gbé jáde fáwọn èèyàn sáì tí ìfẹ́nu gbé jáde lásìkò ìmáàmù Ahmed ọ̀rọ̀ ẹ̀lẹ́mọ̀mù eh, Sufyan náà làwọn èèyàn ń gbára lé ni ìmáàmù Ahmed fi wá yarí mọ́ wọn lọ́wọ́ pé ah ipe mò ń sọ fún ẹ mọ̀ pádìsì àdìsì rèé ẹ sì mọ̀ pádìsì lálàáfíà tí ò bá lálàáfíà lẹ́lẹ́ ní ẹskíùsì bọ̀tà àdìsí lálàáfíà kí wá ní ẹ̀mọ́ wá fi ọ̀rọ̀ sùfìyàn ọ̀rọ̀ àfà ẹ̀ mọ̀ bí tako àdìsí ànábì sallallahu alaihi wasallam kó ní kọ́mọ́ jẹ pé ẹ padà lọ́dẹ ẹ padà dé lẹ́bọ̀ ìtumọ̀ ẹbọ tí Imam Ahmad ń sọ ń bí ni pé ń tà ń bábọ̀ ni pé ta'atul ulama fi tahrimi ma ahallahu Allah yẹn ni pé ṣíríkù tọ́ àní Imam ń sọ níbi ìní Imam Ahmad sọ ikú wọ́n jẹ́ pé ẹ padà wá lọ lè máa ṣe ẹbọ láti pé ẹ̀ ń tẹ̀lé èèyàn wọ́n nílá Allahu idha radda ba'da qawlihi wọ́n ní ó ṣe é ṣe téèyàn bá lọ lè ń takò nǹkan kan nínú ọ̀rọ̀ ànábì an yaqa'a fi qalbihi shay'un min az-zayk kí nǹkan kan máa wà bọ́ sínú ẹ̀mí yàn nínú ìgóríkò mbitọ́lọ́run fayahlik tí wọ́n padà wá di ẹni parun ẹni pẹ́tẹ́ ni wọ́n padà bọ́ الشيخ عبد الرحمن آل الشيخ وانا كذا الكلام من الإمام أحمد وانا برا يسوال الإمام أحمد رحمه الله رواه عنه الفضل بن زياد وأبو الطالب فضل بن زياد أبو الطالب نقول أيوة وقال الفضل أن أحمد فضل نلا ترى الإمام أحمد نتبع تبقى المهم تبقى توني إمام أحمد نظرت في المصحف إمام أحمد نمو القرآن فوجدت طاعة الرسول ووجدت طاعة الرسول مواريك كتلي النبي صلى الله عليه وسلم ipe dandan ni ká máa tẹ̀lé ìlànà ànábì fi sàlááfí wàsàlááfí wàsàlááfún mọ́ọ̀dẹ̀ àìn ọ̀nà ọgbọ̀n àti mẹ́ta lọ́nà tí wọ́n kùránì fi ẹ̀tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé ànábì ṣùgbọ́n tálọ́ ń pàṣẹ ẹ̀tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé ànábì lọ́nà 33 so summa ja'ala yatlu imam ahmad wa bẹ̀rẹ̀ sí ní káyà yìí kí falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun eh ìgbà tó ikọ́ lọ́wọ́ aṣọ pọ́nà ta ìtírì ní kẹ́ẹ̀bí tẹ̀lé ànábì yìí ọmọ wa yẹ kí ọmọ o gbogbo ẹni tí ó bá ṣe tán láti ya pa ìlànà ànábì kó má jẹ́ pé fìtínà ní wà o ó mì pé kìí sọ̀nà kan ọ̀nà ta ti tírì ti sọ pé ẹ tẹ̀lé ànábì yìí ànábì yìí ni ẹ ẹni tó bá wá takú ó mì pé àwọn ọ̀nà taitiri tí ọlọ́run ti pa wá láṣẹ pé ẹ̀tẹ̀ lánàbí òun ó takú gbogbo ẹ̀ sùúrù eléyìí wàhálà ńláńlá ni fún yẹn nídìí ẹ̀sìn kọ́ra ń gbèsè ayé yẹn wọ́tẹ́kara mi kọ́ọ̀lì yìí wọ́n ní alfọ́tòlù wọn ọwọ́ ń sọ gbólóhùn tí mọ́mọ́ amadu sọ pé alfitna tu ashirik ó ní fitna òun náà ní shiriku ìlà kọ́ọ̀lì yìí fayalik òun náà wàá mú wáyé gẹ́gẹ́ bá ti kálẹ̀ kan wípé kí nǹkan máa bọ́ sínú ẹ̀mí ẹni yẹn kọ́ mọ́ àparun onísúnmọ̀ já àlàyé tó lọ́wọ́ hádé ilẹ̀ àyà mọ́mọ́ amadu tó bẹ̀rẹ̀ sí ní káyà yìí ìpè fala wa rabbik ọlọ́run ní mo búra wà nábì fi ní búra fún wọn la yu'minun ẹnìkan kan òde sí jẹ́mú mi ní gidi ẹ lè jẹ́mú mi ní hatta yuhakkimuka fima shajara baynahum àbíkọ́ jẹ́ pé wà nábì lọ́ọ́ máa ṣèdájọ́ fún wọn níbi tí ń bá ń ṣẹlẹ̀ tán bá ń fà láàrin wọn eléyìí ní kìíní ìdá eléyìí ní kìíní yọ̀ọ̀dá ẹ padà sọ́dọ̀ ànábì kò ní kò ní wàhálà nù ẹ dá padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tẹ́ bá ti wá rí ike ń tànábì wí nìyí kan tó lè jẹ́ mi ní gidi àbí kí kọ̀ǹdíṣẹ̀ yóò tó wà lára wọn thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn náà wọ́n wá tó ní rí nira níbi ìdájọ́ tó wá látọ̀dọ̀ ànábì arọ gbọdọ̀ mọ́ ni wọ́n pé ọ́ kí ní ọ̀tẹ́mi lọ́rùn ṣe mọ́ ní ìsìn tẹ́bá ń fa ọ̀rọ̀ tẹ́bá tó mú àdéṣe wá nìsìn pé òun rèé ẹ sì mọ́ rí pé kò ní tẹ́wọ́ lọ́rùn wọ́n wá wá àwọn mídíà wọ́n wá wá fìtínà káàkiri kódà ó sú wọn débi pé nìsìn wọ́n tó ń fa ọ̀rọ̀ alùsùnà gbogbo eh, gbogbo yìí ni àtẹ́ntí ń gérí eku náà alùsùn náà ni àtẹ́ntí títí ọmọ sí sádà fáwọn ọmọ tí ní ẹ wẹ̀ jó mu hàn náà lòun náà àbí alùsùn náà ni bẹ́ẹ̀ tí yẹn ti ń jà sí kí gbogbo náà náà kò mí kò sí fọ́ọ̀mù ń kò ní kọ́lá kò ní ìdíkùn wa ń pariwo pé àwọn alálùsúnà àyàn náà kí alálùsúnà làwọn eré yìí o tó kí gbogbo ṣe sí rẹ̀ ṣe sí ìyàwó rẹ̀ ṣe sí àwọn ọmọ ẹ̀ wọ́n rí pé a ti súnà làwọn eré yìí kò sí ni so ibi tí mo ti lọ gan òun ni pé tí ọ̀yẹ̀nẹ̀ni Imam Ahmad ń káyà yìí ìgbà tí ń sọ̀rọ̀ pé anábìlẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé ó ní summa la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ó gbọ́dọ̀ juwọ́lẹ̀ yẹn yẹn ni tó bá ti rẹ́rì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí máa ń dá ẹni tó fẹ́ jẹ́ àlùsúnnà mọ̀nà àmọ́ wọn sọ pé àdéṣà ànábì ni ọ ni òṣùlù ẹ̀yí ká wọ àwọn kọ́ídà òṣùlù kan náà ẹ̀ kọ́ídà àwọn òṣùlù yà kan àbẹ́ kọ́ídà òṣùlù rọ́ òṣùlù rọ́ òsùlù tí ó sàǹfààní wọn nílò síbi tí ń sàǹfààní sí so waqala abu talib an ahmed abu talib látọ̀dọ̀ mẹ́mú ahmed ibi láti mọ̀ pé abu talib tó ń ṣe kéré abu talib ti ti tayé ànábì o abu talib inú àwọn student mẹ́mú ahmed ni qal oníkílẹ̀ làwú wọ́n sọ fún imam ahmed ìpé inna qawman báwọn kan máa ń bẹ́ o yadda'una al wọ́n pa àdísì tì wọ́n pa ẹ̀rí tì ọ̀yẹ̀dẹ̀ abúlé ilẹ̀ ara ì Sufyan ó ní ọ̀rọ̀ Sufyan náà wá ń dì mú wa ghayrihi àtàwọn àfáà mi nù àwọn tí wọ́n tún jọ bí Imamu Sufyan báyìí náà faqal Imamu Ahmad wa sọ fún mi pé a'jaban li qawmin ah ọmọ ìṣẹ́mi lè mọ̀ fáwọn kan o sami'ul haditha wọ́n gbọ́ hadithi wà á rọ̀ fún isnada wọ́n ìsúnmọ̀ pé sanadi hadithi lálàáfíà

ẹ má yapa àṣẹ ànábì mọ́ ọ̀rọ̀ tánábì bá sọ ẹ má yapa rẹ̀ mọ́ kọ́mọ́ jẹ́ pé fìtínà ní ọba yín àbí yóò padà wá di ìyàmọ́ yín lọ́wọ́ ẹ dákun sí ẹ̀bá ń karú ayà yìí tí ẹ̀bá kanu Qur'an wàláhì sí kọ̀yọ́ kẹ́rù ọba yàn nínú ìlú tí yẹn bá wà tí yẹn mọ̀ pé gbogbo àlámọ̀rí tí wọ́n ìtakọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìtakọ̀ àdìsá nábì ni ìgbé àṣà lúlárugẹ ìgbé ń nínú lúlárugẹ náà ni máa ń dààmú àwọn sẹ̀pẹ́rù ọba yàn kúrò àwọn báwọn èèyàn máa wo pé á ah, èèyàn gbọdọ̀ fi àwọn èèyàn lẹ̀ báyìí torí nítorí àyà yìí Imam Ahmad wá ní àtàzẹ̀rẹ̀ ìmọ̀ alfitna ǹjẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ fìtínà wa ní alfitna tù tí ń jẹ́ fìtínà gbàtẹ́lì ìgbàtẹ̀ wá òun ní alkúfùrù kúfùrù ni ṣẹ̀wọ̀n pé ẹni tó ń gbà wálẹ̀ kan ẹ̀yìn títí ẹ̀yìn kíní tiẹ̀ alfọ́dúrù òun gbà wá pé àṣírí kò ní Abu Talib náà student òun ní alkufuru ní òun gbọ́ lẹ́nu mọ́mọ́ amadu nǹkan kan náà ní gbogbo ẹ̀ àṣíríkú alkufuru torí pé kí ni ìdájọ́ wọn nǹkan kan náà ni qala Allahu ta'ala torí kí ni ó ṣẹlẹ̀ sí ẹni yìí ṣíríkù tọ́ àní ó ṣẹlẹ̀ sóhun torí kúfùrù yìí kúfùrù lè ẹ̀nẹ́ẹ̀tì ìtakò ìtakò àdìsà lẹ́kì sọ̀lọ̀sọ́làm ní ó sí qala Allahu ọlọ́ni pé wal fitnatu bẹ́ẹ̀ ni kí wọ́n máa ṣe kèfèrí akbaru min al-qatl ó lè ju pípa tẹ́yìn ń pa wọ́n lọ kúfùrù táwọn kègbèrí ń ṣe ó lè ju pípa táwọn mùsùlùmí ń bá wọn jà tí wọ́n ń pa àwọn kèfèrí lọ fẹ̀dàcúnà alhaditha àwọn èèyàn pa àdísì tì àwọn rasulillah àdísì náà gbọ́lá wa tẹ̀gìlébù um àwa ohun ila ra'yi ìfẹ́nu wọn wọn àṣẹ́rí ẹ̀ ìfẹ́nu yẹn ni ó borí wọn ni ó sì máa lò ní dákàrà dálíkà á ní ohun sheikh islam rahimahullah ta'ala sheikh islam ni wọ́n kú ọ̀rọ̀ yìí wá wọ́n ní qawluhu araful isnad ìtumọ̀ kí wọ́n mọ isnad ay isnad alhadith wasihatahu wọ́n ó yé wọn ipe àdísì lálàáfíà sanadire lálàáfíà wọ́n ní fa idha sahha isnad alhadith fa huwa sahih tí sanadu hadith báyìí sí lálàáfíà hadith yẹn lálàáfíà nù inda alàlhadith ọ̀dọ̀ àwọn oníhadith wa ghayrihim min al-ulama àtàwọn mínú àwọn àfẹ́sìn wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé wọ́n Sufyan wọ́n ní Sufyan tí mẹ́mọ́ Ahmadu ń sọ wípé ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa wọ́n ní uwa Thawri oní Sufyan Thawri torí Sufyan méjìlá ní nínú Islam Sufyan bin Uyayna àti Sufyan Thawri wọ́n ní al-imam aṣáájú ni az-zahid ẹni tó ráyísá ni al-aabid ẹni tó máa ń jẹ́ olùsíláwò ni al-thiqa ẹni tí èèyàn gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ wọlé ni al-faqih àfà ni tó gbọ́ ẹ̀sìn yìí kódà kánàlá ó ashabun ó tó wá ní àwọn students rẹkẹtẹ ó láwọn ọmọ kéwú yàkùbúnà àìníwú tó ké wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ wà madhahabu umashihoro òun náà ní madhahabu tiẹ̀ yadkuruhu al'ulama kọ́ra madhahabu lọ́wọ́ sí ní mashihor ó gbajúmọ̀ dáadáa yadkuruhu àwọn tíra alladhi yadhkuru fihi yudhkaru fihi madhahibul a'imma tó bá ti ń dákọ̀ àwọn madhahibul a'imma tẹ́bà ń ka àwọn fíkì wọ́n ní ka tamuhid ní ibn Abdul Barr tíra tamuhid wọ́n ti yà ń ka ẹ̀ mọ̀ ríkẹ́ wọ́n wà madhabu Muhammad Abu Sufyan sọ bí kádà wọ́n ní báyìí ni so bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ̀nẹ̀ wal istidhkar li ibn Abdul bákan náà wal istidhkar معنى لعبد لابن عبد البر نان ومنه وطواني وكتاب الاشراف على مذاهب آه، على الاشراف لابن منذر ترى او ترى نانية وانت باو ترى اما رزت منصة مذهبي سفيان نبه والمحلى لابن لابن حزم هذا محلة ابن حزم والمغني لابي محمد عبد الله بن احمد بن قدامه الانبلي so wọ́n ní tàbá wọnú tíra yẹn ẹnu mọ́gí ní á bá àwọn ọ̀rọ̀ Sufyan nípa mọ́gíhábù rẹ̀ táwọn afá sọ ní tàbí sọ bí ní ká fi lè mọ̀ pé afá láńlá ni ìmáàmù Sufyan bin Sufyan Thawri faqawlu imam Ahmad wọ́n ní ọ̀rọ̀ tí ìmáàmù Ahmad sọ yẹn tí wọ́n ní ajibtu li qawmin kí ọmọ ṣe lè mọ̀ fáwọn kan àròfò isnad tí wọ́n mọ sanadi hadith ọmọ chain of narration hadith ke a ah, ẹni tó gba hadith ìwá ni ẹni tó gba hadith ìwá ni tó yé wọn wà sí hátà wọn sì mọ̀ pọ́lá làáfíà wọ́n ní ilah dé ìparí ọ̀rọ̀ Imam Ahmad wọ́n ní ọ̀rọ̀ yẹn inkarun minhum lidhalik Imam Ahmad ń takò ọ̀rọ̀ wọn ni pẹ̀lú tó ní ìmọ̀ òun mọ̀ sí mọ̀ ẹni pé ń takò pé à bú lẹ́sẹ̀ rí hadith anabi tó sì lálàáfíà tẹ́wà lọ lè mú ọ̀rọ̀ ẹlòmí tẹ́ máa lò wà annahu ya'ulu ila zaygil qulub wọ́n nílùú nǹkan báyẹn ìmọ̀ ń fa kẹ́míyàn ó gúnrí ọlọ́wọ́ sẹ́rí ẹ̀míyàn ní ọlọ́rọ̀ máa ní wà lamma zagu azaga Allahu qulubahum kí wọ́n rí òdodo ẹ̀sìn kò sì máa máa takò àdánwò láńlá ni o ma ń sọ́yàn ní ma ń sọ́yàn di kèfèrí ni o torí èèyàn padà wá bọ́ sínú kófòrò lè ìnáàdì ìnáàdì ni wàkọ́dà ẹ̀mẹ́tìlbẹ́lẹ̀wà bẹ̀ hádà almunkar wọ́n ni ah kì ní ìsì wá pọ̀ tó bá ní ẹ̀mẹ́bí ìlbẹ́lẹ̀wà yẹn ni pé àdánwò yìí ọgbàjúmọ̀ ní ta níkọ̀dá yìí khususan mimma yantasibu ila al-ilm ẹ̀wà dánwò pàtàkì jùlọ àwọn tó bá kéwù ẹni kí bẹ́ẹ̀ ní bàbá yìí máa gbélú yìí sẹ́ ó ní pàtàkì jùlọ àwọn tọ́ba láwọn kéwú ẹ̀yin náà ò rí nìsín tẹ́nìkan bá dìde tó bá ní afẹ́mọ̀ ṣàlàyé súnà ẹ̀sìn rẹ̀ àwọn kó sì dìde àtẹ́fà àwọn kan bẹ àti ẹ̀gbúrò wọn mọ́ ọmọ kiri káàkiri ń gbà kan mọ́ sọ fún wọn mo ní yóò padà su yìí torí ẹ̀ ní mọ́níhàjì ẹ̀ ní ju program bí oríṣi ọ̀rọ̀ mẹ́rin náà lọ ìkúnlẹ̀ wọn ní a máa bàtẹ̀ ṣùgbọ́n àmọ́ wọ́n ní a máa jẹ kò ma mọ́ wọ́n ní a máa ṣe ewu tó ní kẹrin wọ́n tó ní a máa ṣe mólúdì mọ́ wọ́n tán ní ọmọ náà nù ní ọmọ nké gbogbo àdúgbò nù àwọn dàmọ́ nìsín ẹ̀yìn oún sátidé sátidé tẹ̀mọ̀ ń pè wọ́n káàkiri àwọn ajá àpọ̀ọ̀bá àwọn dà tàbá parí tíra yìí kódà tíra tààkà tí yóò fi kú yóò tún mọ́ sẹ́kù ni tẹ́ fi tún kálukó fi kú ọmọ yóò sẹ́kù mẹ́rẹ̀ lómi ò tún dé tún wọ́n bá sí ẹ̀ lọ́nu ẹ̀yìn lẹ́ ní kẹtẹ́fẹ́ se wàláì kò sí òdodo tó ti kílẹ̀ lélẹ́ yìí èmi ò náà kàtẹ́lú kẹwọn balẹ̀ ni torí pé kí ni ìyẹn ti ráwọn afẹ́sìn ọkàn tó ti wọ́n ti tó kalẹ̀ bá islamu tó lùgbé sí ayé alẹ́ ó lójú àfá kan tí ó ṣe tán ṣékò tèmín ẹwà dúró nǹkan ṣe láyé ṣékò tèmín tẹ́ máa lè wo àwọn dùrúsù wọn kẹ́yìn lè wò adúrú nǹkan ṣe láyé wọn ò tí ṣèdájì nínú tí tó yẹ kẹ́ tó kọ́ àwọn èèyàn àwọn gbọ́ túnmọ̀ pé nǹkan tó kù níwájú táwọn tó nílò láti káwọn èèyàn so náà ni so súnà nẹ́bí sọ̀lọ́sọ̀lá ìwọ ọlọ́pàá kan ó kì padà kúrà rẹ sínú ìyọnu ni ìyọnu ẹ̀lẹ́ rédíò náà ẹ abẹ́sọ̀rọ̀ kúnlẹ̀ gbogbo ọ̀rọ̀ kúnlẹ̀ náà fi sọ ń tán nú àwẹ̀ mátúngbélé ìwá abẹ́sọ̀rọ̀ wọn ní abọ́fọ́lá nẹ́bì tọrọ ẹ mọ sọ́gbọ́n ògbà ni torí tí ó ti wà nù tíra làwọn mọ ká gbogbo gbà láti mọ ká sì mọ bà lọ ẹwọn kan sòlè yóò fi mọ pé òdodo òdodo náà ni ọmọ jẹ lẹ́ni wíẹ̀ ẹni wíẹ̀ lẹ́tìmọ̀ àníwò sáà wọ́n tó bẹ̀ ní kan yan tíra kan kan láwọn ọmọ ká kan yan tíra kan gbogbo ẹntẹ́ bá rí tí ò bá ti lè yan tíra ẹ kíyèsí mọ́ ní àjẹrẹ̀ tó pé wà sí ní ṣe àmọ́ kò lè yan tíra pé tíra rẹ̀ ẹja máa kà á ó ní ní àjẹ́ndà kan nù tí ọ̀fẹ́ ká sí lò torí tí ọ̀padà tó á ti rí hùn dúró tó á ti rí ẹ so imamu ṣe Ahmad ọ̀rọ̀ yẹn ó fi ń takò àwọn èèyàn pé ah pé kílẹ̀ ń bá kì yìí wọ́n ní wàkọ̀dà ahmed bí ìlbàlùwà wọ́n ní àdánwò kẹ́mọ́ takò òdodo kẹ́mọ́ takò àdìsí ànábì wọ́n lè wò fẹ́ wọ́n ní àdìsí ẹ̀dọ̀ ìfù ni àdìkọ̀ ọ̀dọ̀ ìfù wọ́n ní ọ̀dà àgbàdá ìtàwọn sẹ́nu ìtàwọn sẹ́nu inú ìtàwọn àgbàlagbà so ó ní ọ̀pọ̀ mímọ́ yẹn tásìbò ilẹ̀ ilẹ̀ lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ń pera wọn ní àwọn nímà wọ́n mọ̀ fà sàfitì ara wọn sípà àwọn kéwú nasabul habaila ẹ mọ̀ bàbá sheikh abdulrahman al-sheikh wọ́n náà ti dẹ páńpẹ́ kalẹ̀ hibala jamu rẹ̀ ní jẹ́ habail wọ́n ti dẹ wọ́n ti kalẹ̀ fi sọ́dì anil akhadi bil kitabi wa sunna nípa àwọn ọmọ takò àmọ́ takò àwọn èèyàn ní òun nílé lo alukoran àti sunna ẹ̀wọ̀n kan ṣé bàbá yìí ń gbé bàbá yìí ti kú wọ́n ti kú ẹ̀bà wọn ò sì bá gbélú yìí wọn ò dé nàìjíríà rí bìlìntà sí kájẹ tó ní ìlọrin ó ní àwọn oníkéwùn nọ́sọ̀bùlẹ̀ habail wọ́n ti na okùn kalẹ̀ yẹn kí gbogbo ọ̀nà náà ń wá kí fi sọ́dì láti máa láti máa dí àwọn èèyàn anil akhadhi bil kitabi wa sunna wọ́n fẹ́ káwọn èèyàn ó lo alquran wọ́n fẹ́ ká lo sunna nabi sallallahu alaihi wasallam wa saddu an mutaba'ati rasul sallallahu alaihi wasallam wọ́n dínà wọ́n fẹ́ káwọn èèyàn máa tẹ̀lé sunna nabi wa ta'zimi amrihi wọ́n fẹ́ káwọn èèyàn máa gbé ọ̀rọ̀ nabi tóbi wa nayihi àti tá nabi ni a máa ṣe ẹ̀rí wọn ni gbogbo anáà lálùsúnà gbogbo anáà ni ẹ̀kọ́rọ̀ eh, bàbá wá ní yìí alùsúnà ni wọ́n agídígan alùsúnà ni wọ́n àà ah, ah. kí n ti ẹkọ̀ dìjá iṣẹ́ rẹ̀ ní ọ́ lánà ipò súnà ni ọ́ kò nídìí kò nídìí so ó ní wàtàwọn bí mi amúrí wọn yáà yìí wàmí ndálì kàkọ́ọ̀lì wọn ní tọ̀ ara ọ̀rọ̀ tó máa ń sọ wọn ni láyé sadallo bil kitabi wa sunna illa al-mujtahid wọn ni láyé sadallo bil kitabi wa sunna illa al-mujtahid ìtọ́ máa ń sọ láwùjọ wọn nù wọ́n ni ẹ̀ lè mọ́ tí alkùránì àti súnà ń sọ illal mujtahid ìjàbẹ́ tó bá dé ipò ijtihad iná ni wọ́n ni wal ijtihad qad inqata wọ́n ni ijtihad sì ni kò sí mọ́ láyé òde òní yìí <laughs> wọ́n ni kò sí ijtihad mọ́ wọ́n sì lẹ́ni tí ó bá lo alkùránì àti súnà tó bá fẹ́ mú sẹ̀rí àbí kò jẹ́ mujtahid wọ́n ni ijtihad sì ti tán ń tán sọ ni pé wọ́n ń ṣe kí ni wọ́n ń takò pé ẹnìkan ò lè jáde kó lóun ọmọ lu súnà Imam Muhammadu ti ń sọ nìyẹn wọ́n máa ń nara ète wọn nu bẹ́ẹ̀ sì ni ìṣèhádì kò lè tán ọ̀rọ̀ sọkúsọ ni wayaqul هذا الذي قلرته أعلم منك هو أن ينتمي أنت لي أنما جولو بالحديث أم حديث جولو وبناسخ ومنسوخه ọmọ nasikhu ọmọ mansukh wa nahwi dhalik ó tún mọ́ gbogbo ẹ̀ minal aqwal ó ní àtàwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alladhi gayatuha nítorí pé tí wọ́n sà ń wá rasul pé kinu wọ́n fẹ́ ní àǹkárá ìjáàbù tànàbì má ó tún lè ní ẹ̀há à wọ́n ń fi ẹ̀há jalè ní wọ́n máa ń ẹlẹ́ha kan jalè ní kíní kan torí kíní káyọ̀ bà lè ṣe kọ́mọ́ ṣe súnà nàbì má ẹ̀dàkùn ó rí ẹni tó fi jàlá ní àjálè rí kọ́ wá ní ẹnìkan jalè pé mọ́kọ̀ jàlá ní àmọ́ o òrẹ́ tó wọ kóòtù tó lọ jalè rí tó tún kó dì bí kọ́rọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ tán wọ aṣọ ọlọ́pàá tán fi ń jalè ní kí lórí tọ́ jáde kọ́ ọmọ gbogbo àwọn ọlọ́pàá ní pólè ni wọ́n pé dáadáa ni wọ́n so iná ni ó fi mọ̀ ó ní gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí ó kún sẹ́nu wọn nǹkan ń wá kí ni pé kẹ́mọ́tẹ̀lé lánàá náà nìyẹn kọ́rọ̀ àwọn tó lágbára fẹ́ lómi alẹ́ nìkan gbé takọ́lùjà ilé àkànjáde ń jò ní takọ́lùjà ilé àṣẹ kàdámù àti tán ẹ̀dẹ̀ wọ́n sì ń yí padà ẹmọ tẹ́lẹ̀ ara yín jẹ tàkọ́kọ́ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tàkọ́kọ́ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn òun ni ó sì mọ kà kọ́dà tó bá tó gbówó tó mọ síbọ̀ tó kọ́bì rẹ̀ ìtẹ́ ń tẹ̀hún àwọn èèyàn ní kà á tó máa fẹ́ fi yín sẹ̀sìn pé ẹ wá wẹ̀ sí wọn o ẹ wá wẹ̀ sí wọn ẹ wòye tí bàbá kọ́kọ́ rèé o ẹ wòye táwọn kọ lẹ́yìn bàbá so báwọn èèyàn ṣe rí nu wọn sáfẹ́ kan wọ́n ní pé nǹkan yẹn tó wà nù tàkọ́ lódùn

wàgẹ́rù àti bẹ́ẹ̀ mínú àhímà àti inú àwọn ọ̀rọ̀ àwọn àhímà yóò kọ̀ọ̀lífù tó ipọ́ tako ọ̀rọ̀ ànábì wàyámúná kọ́wùl bìdẹ̀lì wọ́n ma tako yẹ pé ọ̀rọ̀ ẹ̀rí kọ́ tó bá ní àkílẹ̀ rí òun nínú famamin imamin illa wàláàdì máa àwòbá ìrìnlẹ̀ díẹ̀ lọ́wà lọ́dọ̀ rẹ̀ nínú mà lákòlò kése gbogbo mà sọ̀dọ̀ ànábì ni gbogbo mà wà so tí ẹ bá ti wá sọ wọn pé ah ìmáàmù yìí ọ̀nà ìpín tán sọ àbí àfà yìí tán sọ yìí ọ̀ta kò àdísì ànábì yìí ní tó dá fún yẹn náà ní kékeré yìí ó pa nǹkan yẹn tì kí ó sì máa ṣe èyí tí ànábì bá ní ká ṣe falwajib ní tó túláàsì ala kulli mukallafin gbogbo ẹni tó bá ti bàlágà idha balagha ad-dalil tó bá ti gbọ́ ẹ̀rí tẹ́rí kan ọlá min kitabillah tó wọ́n fi hàn nínú alkur'an wa sunnati rasulihi àti nínú sunna nabi wa fahima ma'ina dhalik tó sì gbọ́ ìtumọ̀ rẹ̀ yé ayantahi ilayhi sẹ́rí síbẹ̀ ni ayantahi ayantahi ilayhi sẹ́rí darí síbẹ̀ ni wa ya'mal bihi ma fi ṣiṣẹ́ wa ya'mala bí i máa fi nǹkan yẹn ṣiṣẹ́ wàyí ní kọ́láfàwú mọ́ ní kọ́láfàwú gbogbo ẹni tó bá lè wùkọ́ yapa rẹ gbogbo ẹni tó bá lè wùkọ́ yapa sí tó ń sọ tí wọ́n ti rí pé ní tánàbí wí ni ní tí alukùránì wí ni kọ́là kí gbogbo òlú sọ pé à ṣe bẹ́ẹ̀ wọ́n máa bá tiẹ̀ nìṣó ni kàmẹ́ kọ́lọ́ Allahu ta'ala ọlọ́run sọ báyìí pé ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ máa tẹ̀lé ntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún yín òun ẹ tẹ̀lé wala tattabi'u min dunihi awliya ẹ má tẹ̀lé àwọn ẹlòmíì mọ́ qalilan ma tadhakkarun àmì èèyàn díẹ̀ náà ni tó máa ń rántí ń tàn sọ yìí kọ́lọ̀ kó fi wá sínú àwọn èèyàn díẹ̀ wọn wa qala ta'ala náà ni kẹ́ mọ́ gbọ́ káàkiri gbogbo òlú kọ́rọ̀ tí ẹ̀ fún wọn ní agbára kọ́ mọ́ kiri tó pé gbogbo bí kíbi náà ti ń ṣe àtakò fún súnà wàláhí ayé ayé yẹ kó fìyàn lọ́kàn bí qalilan ma tadhakkarun ọlọ́run ti lẹ́pọ̀ ẹ mọ̀ sàtàkù kí náà ni àmọ́ èèyàn díẹ̀ ni ó jẹun tí ọ̀ràn ti tí ó ronú ẹwà àwọn tẹ ẹwà àwọn èèyàn tẹ́ ń kéwú nínú yìí tó akébà àwọn èèyàn kéwú lu yìí ni náà ṣe ṣetán láti tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam ni ìlú yìí ò lè rí báyìí ìlú yìí ń burú sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni àbẹ́ntí ìbá ronú àbẹ́ntẹ́sìn ọ̀bá yé ni ń burú sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni gbogbo tí ò sí ń gbàtà àwọn kékeré bá gan yìí kéré mọ̀ yìí òun ní ń bẹ ní ìsìn òun ní ń bẹ ní ìsìn yìí so mo gbọ́ pé afá ń lọ chọ́ọ̀chì lọ lè ṣe wá sí gbọ́lẹ̀ gbọ́ rí gbogbo afá yọ da dùbúlẹ̀ kan máa ná kí wọ́n lọ sọ́ọ̀sì ọlọ́run ní sọ pé ojú ọ̀nà lẹ́wà ọlọ́run mọ tó fẹ́ lò yín fún da gbogbo àwọn ìmọ̀mù kan da dùbúlẹ̀ kan lù ruo èwo leléyìí tẹ́bá dé èkó ní tẹ́bá dé ìbàdàn ah, ìlọrin yẹ yẹ ẹgbẹ́ èèyàn kílẹ̀ ń gbà ìgẹ̀rẹ̀ wá ń dà lú ìrú fún wa mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìlọrin wá ń dà ìlú ìrú fún yín lóòótọ́ lábẹ́kúta mọ́ lọ́dẹ̀ àwọn ọmọ kan gbẹnu wọn ni a kàn yín ní àbùkù ní ìlú yìí nke ẹ mọ́ da ìlú tí wá rú o

so bó ṣe rí lóríṣiríṣi sẹ́mọ̀ rí pálapàla ẹ̀ jẹgẹrẹjẹgẹrẹ làbá gan jẹgẹrẹjẹgẹrẹ ìyá mi ní pàlá yìí bàbá mi kọ́ tó bá àpò òun kan lú pé kí lélẹ́ yìí sí wàásí lélẹ́ yìí wàásí lélẹ́ yìí ó wà máa fi ẹnu lú ìlú wọ́n máa fẹ́ nu lùlù ẹnu pé ìlú ẹnu pé ah, ah inna lillahi wa inna ilayhi raji'un wallahi ìlú ìtìlú yìí o oríṣiríṣiríṣi tẹ́ta mọ̀ rí pé sí àfáwọn ní ẹwọ ẹlẹ́ kọ́ àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ lọ Ìbàdàn àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ lọ yọ àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ tún wá fò ẹ tún lọ sí Niger State àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ lọ Kánò ẹ lọ gbogbo ẹ àfáwọn ní fẹnu lùlù kí tí ó mọ lùlù kí àfáwọn ní ẹ sọ fẹnu lùlù ah! àdánwò ń bẹ ní ìlú yìí o kọ́lọ̀n kó yí kó yí kó bá yí padà sí dáadáa ni kọ́lọ̀n kó bá yí padà sí dáadáa alaikum salam náà òun ni pé imam ahmed ó ní kò sí tẹ́sà mọ̀ rí ọlọ́wọ́n bá ti sọ pé qalilan ma tadhakkarun àwọn díẹ̀ náà ni olúwa ní tí mo sọ̀kalẹ̀ fún yín ní kẹ́ dì mú alkùrán lọ́lọ́run sọ̀kalẹ̀ hadith lọ́lọ́run fi rán nabi sallallahu alaihi wasallam wala tattabi'u min dunihi awliya ẹ má tẹ̀lé lómi ma tẹ́wàá sọ pé òun ni yọ́ máa jẹ́ aláṣẹ fún yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín ọlọ́run ní bó ṣe gbé kalẹ̀ yẹn o fa qalilan ma tadhakkarun ah! ìyẹn díẹ̀ ni ó tún gbọ́ máa rí ọgọ̀rọ̀ àwọn àfá ọdá sí di ìranù wọ́n yọ yọ lẹ́nu ọlọ́run tó sọ́nà alkùnrán ní kí àwọn alam yaqfihim anna anzalna alaykal kitaba yutla alayhim ah, ah. ọlọ́run ní sí kò tó wọn ni àwọn alam yaqfihim ṣe kò tó wọn ni anna anzalna alaykal kitaba pípa sọ alkùnrán kalẹ̀ fún wa nabi yutla alayhim tí a ń ka tó ń ka fún wọn Ah, inna fi dhalika la rahma ẹwò kíyàn ó tẹ̀lé al-Qur'an kíyàn ó tẹ̀lé súnà nábì ìkẹ́ ọlọ́run ní anú ọlọ́run ní wa dhikra li qawmin yu'minun ọjẹ́ ìrántí fẹ́ni tó bá fẹ́ bẹ̀rù ọlọ́run ọba sheikh ni wa qad taqaddama hikayatul ijma' wọ́n láwọn ti sọ síwájú ipé àpapùnpọ̀ ti wà ala dhalik ipé dandan ni kíyàn tẹ̀lé ní tó bá wá látọ̀dọ̀ ọlọ́run àtàdínẹ́sọ̀lọ́ wọ́n ní wà bayan àwọn ti ṣàlàyé annalmukọ́lida laysa min ahlil ilm ẹni tí bá ń tẹ̀lé yàn a lè sọ pé onímọ̀ ni وقد حكى أيضا أبو عمرو أبو عمر ابن عبد البر وغيره الإجماع على ذلك أني ابن عبد البر أو لقنا الدورة وقي ìfẹ́nukọ̀ àwọn àfáà ń bẹ lérí pé ẹ̀tọ́ bá onímọ̀ ẹnikẹ́ni ti pé kò dípò kó náà kó jòkó kó wọ hadith anabi kó wọ ayé alukur'an kó wá sọ pé ah, nǹkan tó ń rí ni àlepé ní onímọ̀ tó pé yóò sá máa tẹ̀lé àwọn èèyàn kí gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ ní. kult ìmáàmù ayẹ̀rà sheikh abdulrahman al-sheikh wọ́n ní àwọn máa ń sọ pé wàlá yọkọ́ ní fìdálì illa juhalun al ẹni tó ta kọ̀rọ̀ yìí òun náà ni tó bá jẹ́ aláìmọ̀ kan lè járe ní kìtàbí wa súnà torí páwọn ọmọ alukur'an wọn sì mọ súnà ọ̀rọ̀kọ̀bá ti ń anìkúmá wọn gúrí kú mẹ́ wọn nídìí ẹ̀ wà á wúlá wọn láwọn ẹni wọ̀nyí wọ̀nyí dọ́nà annáhùn kọ tábà ìlú alàhìmá kúrò àwọn limọ̀nù páwọn ń tẹ̀lé àwọn àhìmá àwọn àfa kan ìmọ̀mù kala wọn tẹ̀lé wọ̀nyí náà fìlà àkẹ́kọ̀ọ́ ti kọ̀dọ̀ kọ̀dọ̀ fún un wàtábàáwó gẹ́rà sẹ́bìrì ẹ̀ tọ̀lànà wọn dànù Imam Malik bọ́lẹ̀ ń tọ́ kàmá qaddamna min qawli Malik wa Shafi'i wa Ahmad nítorí Imam Malik Imam Shafi'i Imam Ahmad ọ̀rọ̀ wọn gá ti wá ipe ẹ̀mọ́tẹ̀lẹ̀ wọ́n ń wa sọ́dọ̀ Annabi tẹ́bá ti rí pé a sọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn bá ti ta kù ọ̀rọ̀ ànẹ́bì ẹ̀kọ́rọ̀ táwọn ti so mi pé àwọn ìmáàmù yìí àwọn ò ní ìbálẹ́jọ́ kankan lọ́dọ̀ ọlọ́run kò sí wàhálà kankan fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba torí wọn ti sọ̀rọ̀ kalẹ̀ nígbà ẹ tẹ̀lé wa o ẹ tẹ̀lé wọn o walakin fi kalami ahmed rahimahullah wọn ní إلى أن التقليد قبل بلوغ الحجة لا يضم wọ́n ní kí wọ́n máa tẹ̀lé ọ̀rọ̀ tí yàn rí síwájú kí yàn tó rẹ́rì yẹni kí wọ́n nìkan sọ pé tí mọ́ mọ́lìkì sọ ní ó sì ń lò lọ́n ti ẹ̀ àmọ́ qabla al-hujja síwájú kó tó wá rí ẹ̀rí ni la yudham ẹni tí ó jẹ́ ìbú fún lọ́dọ̀ ọlọ́run òun lẹ́nu tó ṣe pé ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ wà khalafahum lẹ́kọ́wé ọwá ìyapa ẹ̀rí yẹn lẹ́kọ́wé imamin min al-ahimma nítorí pọ́ gbọ́rọ̀ àfa kan ọwá fi ọ̀rọ̀ tànẹ́dì kalẹ̀ kí ọmọ ń ronú sí àyà ọlọ́run alukur'an wa sunnata rasulihi kí ọmọ ń ṣetán láti ronú pẹ̀lú sunna nabi wal iqbal ala ala kutubin man ta'akharu kí wọ́n lọ lè kọjú sí tíra àwọn tí wọ́n wá nígbẹ̀yìn wal istighna biha anil wahyayn kí wọ́n dì mọ́ kí wọ́n pa alukur'an àti hadisi ṣé wọn bí ká máa sọ̀rọ̀ nísìnyí kẹ́nìkan àwọn sọ fún ọ pé láàlárí dábò lálàrí wíní dábò ní àsìmọ́ wíní ní sàmáràdá ní wíní wọ́n wá ń sọ fún ẹ pé àní ànábì ò wí bẹ́ẹ̀ ẹ jẹ́ fún yín lápòjúwe kan ẹ máa wọ́n tí wọ́n bá ń ké àwọn tíra àsìmáwí lálàrí tí wọ́n ń kà ẹ máa rí àwọn nǹkan tó ṣe pé yóò tako àdìsí ànábì sallallahu alaihi níbẹ̀ ṣe ara àwọn tí wọ́n kọ àdìsí tẹ́kọ síra yẹn àwọn lẹ́sìkìsì lọ́dọ̀ torí pé kí ni bóyá àmọ́ tó tẹ̀ súnmọ́ jù ní pé wọn ò rí àdíìsì náà ni ẹ̀rọ wọn lápèjúwe inú àwọn àsùnmọ́yọ̀ àbílára ni òun ni pé gbàdé ń sọ̀rọ̀ pípé tí ẹ wà takbiratul ihram tán ó ní wa idha kabbarta takbiratul ihram tó bá takbiratul ihram tán ó wà ní wa yukra'u ad-du'a akọ̀kẹ́ tó sàdúrà ń gbà lẹ́yìn takbiratul ihram ó ní kọ bẹ̀rẹ̀ fásitì àstúrìtì ni oníkọ́dà akọ̀kẹ́ ọmọ sàdúrà náà ní gbogbo ìgbà tí a wà ní kéékèèké tábà ti wọ́n bá ti ṣe sáàbùdáàbù náà ṣe kámọ̀ tó báyìí Allahu akbar Allahu akbar alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi kò sí pé ìmọ̀mù ń dákẹ́ díẹ̀ kankan kò sí kí náà gbára lé àwọn síra ni awari hadith anabi sallallahu alayhi wa sallam òun wá ní tó bá takbiratul ihram tán wọ́n ní wa kana rasulullah sallallahu alayhi wa sallam yaqul allahumma ba'id baynana wa bayna khatayaya kama ba'idta bayna al-mashriq wal maghrib pàdé bí wọ́n ń ṣe àwọn àdúrà yẹn kọ́ wá ní àwọn so ìyẹn dáná nù wọ́n sọ pàdé yìí sí báwọn anítàdé bí wọ́n ń wí nìyí anabi ó ti sọ pé allahumma ẹnẹ subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka sukuru àwọn kan yẹn ipe wọ́n ń pè ní du'awul istiftah ìgbé tá nàbí máa ń wí ni kí wọ́n á rí bẹ́ẹ̀ wọ́n sọ fún ọ bẹ́ẹ̀ wọ́n ń kà sí ọ létí bẹ́ẹ̀ kó wá ní nùnùn láàlàrí iná làwọn ọmọ bá dà ọ èèyàn ń tẹ̀lé ara rẹ̀ jẹ́ nù irú ẹni yẹn òun ni ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ ọ̀tàkú bẹ́ẹ̀ náà ni kí wọ́n juwọ́lẹ̀ kírun wọ́n juwọ́lẹ̀ kírun kí wọ́n sọ wọ́n pé anabi sallallahu alayhi wa sallam ó ń sọ pé nánú máa sharul anbiya أمرنا أن نعجل فطورنا ونؤخر سحورنا وأن نجعل يمين أيماننا على شمائلنا في صلاتنا. gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tá a bá ń gbàwẹ̀ àwọn ètò máa ń sínú ànábì ló wíbẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba tá a bá fẹ́ kírun a máa ń ká ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì ní àyà wa ni a máa ń ká ọ̀tún ló sì kírun ni kí wọ́n á kò sí dọ́kàn mí àwọn bàbá wa mọ́lìkí ni wọ́n mọ̀lìkíyà ni wọ́n ọmọ ń dáwọ́lẹ̀ ni ìyẹn ṣe kí ni ìyẹn kankan nù wọ́n sọ fún ọ ipé tí anabi sallallahu alaihi wasallam tó bá kírun tán tó bá ṣe asalaamu alaykum nkàlùkù máa ń ṣe astagfirullah astagfirullah kìí ṣe kọ́ ń ṣe lápapọ̀ astagfirullah mẹ́ta èèyàn bẹ nínú wàhálà nù èèyàn bẹ nínú wàhálà nù so òun náà ni pé ṣe rírú àsìkò yìí wàláhì rẹ kí n orí sí àánú ọlọ́wọ́n ọba tó pọ̀ látara pé kí ni àwọn hadith anabi sallallahu alayhi wa ó ń dé báwọn èèyàn kí n wá dúró lérí ìfẹ́ nù òun ni èèyàn wá fìtínà fún fún fún àlìkìyàmọ̀ rẹ̀ nù tó pọ̀ lọ bẹ́ẹ̀ rẹ́kẹ́tẹ́ àbí kọ́ yẹ pé tán bá ti wá sálámà tán tí ó mọ́lẹ̀ ní la rasulullah la ilaha illallah la ilaha illallah sálámà tán ah anábí èéwì báyìí nítànàbí ma ń wí ní òsìtakú pé bá àbá ti dámọ́ sí ní wàláhì èèyàn so ni sheikh ń sọ níbí pẹ̀lú ẹ̀rí wọ́n lẹ́nu tó pé ẹ̀rí wá dé ọ̀dọ̀ wọ́n ní wàdálíkà innama yansha'u anil irad ẹni pé tí wọ́n fà ní pé àtakò ní ìgúríkò níbi ọ̀rọ̀ ọlọ́run ọba ni náà lè yé fífẹ́ sọ pé ọ̀rọ̀ èèyàn nídìí alkùránù àti súnà ni wọ́n ní wa hadha yushbihu ma waqa'a min al-kitabi alladhina qala ọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ àwọn yahudi àwọn nasara àwọn christian ń tó sí wọn tọ́lọ̀ warhubanahum arbaban min dunillah ni wọ́n ti sọ àwọn àfa àwọn ẹ̀dọ́lọ́hún àwọn náà ń legislate ẹ̀sìn fún wọn kì í sànẹ́bì má àwọn náà ń design ẹ̀sìn fún wọn kì í sànẹ́bì má ẹ̀rí gbogbo táwọn ànẹ́kànẹ́bí òun rí láyé wọn nílẹ̀ mọ̀ rí ní ìsìtẹ́ bá ń tẹ̀sìn tẹ́lẹ̀ bá dẹ́mọ́ láti báyìí ọkọ̀ pa pa pa pa pa pa kí náà ń jùlẹ̀ ẹ̀hún tẹ̀sùbá la ilaha illallah káì wàlá eré oṣù mọ owó tí yẹn bá ń ka àdìsá nẹ́bí sọ̀lọ́ ọ̀sánà àti bí ìṣẹ̀yìn ayé àwọn sọ̀hábà nẹ́bí ṣe rí àti bá àti dà lónìí ẹ fẹ́ kírun ẹ mọ̀ pé pàpàpàpà níbo lẹ ti rí eléyìí láyé ànẹ́bí sọ̀lọ́ ọ̀sánà kí wọ́n sọ fún ìyàpá nẹ́bí fatẹ̀sùbá sàábẹ́kùn fatẹ̀sùbá rí wọ́n sọ yìí fún wọn tó wá ní ìtànàbí ma ń ṣe rèé ọwọ́ ní ma ń ká eré ọwọ́ ní ma ń ká wọ́n sì takú bí tẹ̀síwá ta bá láwọn bàbá wa ha ó ṣe dà àbí sáwà wọn ni èyí múra sí i wọ́n lànà bí èsì nǹkan òun sọ pé ń tọ́ bá láwọn bàbá rẹ̀ wàláì ṣé wàá rí àbòsí yẹn níbi ẹ̀sìn làwọn yẹn ti máa ń lo àbòsí àwọn bàbá wa yìí ń ẹ̀sìn ni o ní ma ń sọ pé sáwọn bàbá yín ní tọ́lẹ̀tì nínú yàrá ó ṣe parú yíhun tì bàbá yín lẹ táìsì àbí ó ṣe pa bọ́tọ̀ táwọn bàbá ń lò ó ṣe pa ti tó pé táìsì lọ́nlẹ̀ lónìí yìí kí ló tó lè fi tẹ̀sùbà táwọn bàbá ń lò kó o lo èyí táìsì gbé wá fún ọ tó ń gbọ́ táwọn èèyàn ń pariwo tọ́ílẹ̀tì nínú yàrá rẹ fún ọ pé àìdíà ah, yìí mọ̀ dá o ó sì gbá tó wá ń sọ fún ẹ pé ànábì sallallahu alaihi wasallam tó wí fún ọ nìyí in fact mo bá àwọn ọmọ nǹkan sọ̀rọ̀ láàárọ̀ yìí ní school kí ló fà ní pé mo ń kọjá lọ wọ́n ń ṣe kí national anthem wọ́n tó máa ń kà tó wá ní ah, ẹ máa tí ì máa dúró fún àìpẹ́ ètò nàìjíríà èmi ọmọ dúró fún àìpẹ́ ọlọ́mọ jẹ so gbàdúrà wọn kíláàsì wọn sọ fáwọn ọmọ yẹn pé ẹ wò wàláhì ẹ ní ní excuse lọ́dọ̀ náà ẹ̀yàn ọmọ yìí o torí mo rá àwọn ọmọ kí àwọn ọmọ school àwọn ọmọ student bí wọ́n ṣe ń yọ ọ̀bá ìtàn kí wọ́n ka kíní wọn ẹ̀rá ẹ̀sọ̀ gbogbo sì ń dúró lójú kan náà ní ilé tó wà gbogbo sì ń dúró sí tán wà mo ní ẹ̀rí báwọn ní ìsìn òfin ọlọ́run mélòó ni máa ń mú un ní báyìí òfin ọlọ́run mélòó ní ó mú yín wọ́n sọ mọ́ pé ọlọ́run sọ báyìí mọ́ sí èyí má tó sì stop lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ẹ wọ́n sọ pé tó bá ti gbọ́ national anthem kọ gan odó síbi tó wà ní ọlọ́run jẹ́ so báwọn yẹn ṣe yà nìyẹn wọn wá ní ronú yẹn wá dá padà wá síbi ẹ̀sìn wọ́n tó ń gbé adọ́là nàbì lò wọ́n làwọn sọ ni kí ló yẹ ọ kó rọrùn láti jùlẹ̀ fún ọ kò yẹ kí problem tàwọn bàbá rẹ̀ ó ní ọ́la torí problem ilé ò ní ọ́la tó fi yí pa ìpasẹ̀ wọn dà gbogbo bọ́n ṣe kọ́lé wọn ó yí gbogbo ẹ̀ padà tán tí ń sọ yìí ló ń kálukú mọ̀ pé à ń tẹ̀rí ara wa jẹ ni a ní ní excuse kankan ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run tó bá ti wí fún wọn náà ni wọ́n ń ṣe kọ́lá kọ́ ta kun tí ànẹ́bí sọ ní tá ànẹ́bí wọn gbé wá fún wọn wọ́n gbá tá ànẹ́bí wọn dànù ni àfa ni wọ́n mọ̀ sí wọ́n ti sọ àfa yẹn dọ́lọ́hùn so kọ́lọ́n kó ṣàánú fún wa so àwọn tí a ń tẹ̀lé súnà ànẹ́bí wàláhì ká sí o ká múra sí ká ṣe gẹ́gẹ́ bí ànẹ́bí sọ lọ́sọ̀rọ̀ níbẹ̀ ká ṣe so àwa tá àti ìmọ̀ ṣe náà ká ètè múra ká múra so kọ́lọ́n kọ́ mọ́ jẹ́ kí gbogbo tá à ń gbọ́ yọ ọlọ́mọ jẹ́ kó di ìbálẹ́jọ́ ọbú fún wa. سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Wondering, Is good for a Muslim to be rolling up a dosa, especially on the Salat? Naam, kí wọ́n máa kírun, kí wọ́n wá ká sókè, sàbí kí wọ́n ká páyọ̀ sókè so kò dáa tí wọ́n bá ń kírun kéèyàn lùzì ṣòkòtò yàn yẹn ni kéèyàn ká lọlẹ̀ kọ́dà kọ́ bá bá ń kọjá kókó ẹsẹ̀ náà kò nídìí kọ́ máa ká so ṣé ó rí irun lò sí fẹ́ gbẹ̀sẹ̀ àmọ́ ńgbà tí tó bá sí lórí irun mọ́ fẹ́ gbẹ̀sẹ̀ so ọ̀rọ̀ ọ̀rọ̀ ní takò lákàyè bí ẹlòmíràn ti máa ń tarẹ̀ yẹ tó bá fẹ́ kírun yọ lè mú ìjáàbù tó bá ti kírun tán ojú ìjáàbù lẹ̀ mọ̀rẹ́nì mọ̀rẹ́ ọmọ kan jọ kan ìjáàbù láńlá ni inú bá yóò sì rọra rólù ẹ̀ tó bá ní kó bá fẹ́ kírun yóò sì gbé wọ̀ so báyà yóò tún ká yóò tún ká yóò tún wẹ̀ ah, mo á pèpè wá kí ló dé wọ́n ní à ah, wọ́n ní ìrìn nínú ìrìn tí wọ́n bá ti lo ìjáàbù ni ah, so but ó wá tẹ ọlọ́run kọ́ mọ́ sẹ́rọ̀ ìrún nìkan lọ́gàn mẹ́kọ́ lọ́n gbà kí ẹsẹ̀ rẹ kọ́ mọ́ so òun náà ni pé ṣòkòtò kí wọ́n ka so ń bẹnu hadith anabi nabi ni pé kí wọ́n máa wàlá na kófà aṣáára wàlá asọ́ọ̀bà anabi ni wọ́n ní ká máa ka irun irun gan kí wọ́n máa lọ tí wọ́n bá ń kírun kí wọ́n kí wọ́n máa kí wọ́n kí wọ́n máa lọ kí wọ́n filẹ̀ wá ṣe wà so lẹ́yìn aṣọ yẹn kí wọ́n ń nà kí wọ́n filẹ̀ wá ṣe wà kí wọ́n máa kà kù but kì í ṣe pé fólò náà ní kẹ́ wọn fly o wọn ò ní kẹ́ wọn fly polo o fólò ti wà bó ṣe wà rẹ̀ ṣe àwọn àgbóyé ẹ̀mọ̀ ògbé mbòlẹ́ ti ń bu ní gbogbo àwọn nǹkan kí nǹkan ìbòlù ti rélé yìí kí ló kan polo pẹ̀lú pé ọfẹ́ kírun fẹ́ sọ àna polo báyìí mi ò tó wá máa ga àyà báyìí wá rẹ̀ ah, ah, ilé ìrún náà lọ́wọ́ tó báyìí ah ọlọ́run kó sànú yàn sòrò eléyìí kì í ṣe ìlànà anábì sallallahu alaihi wasallam ó ti wà bó ṣe wà ó kó tú apẹ́ ìwù náà ibi tí wọ́n ká sókè wọn ibi tí wọ́n tẹ́ sí inú níbi apá ìwò náà kó o tú kán ní kí ló dé kó ní àwọn náà ti ká kò ní abẹ́ni tó bá tún rọ sọ́bàwọ̀sọ̀ kò tó tọ́nà ọ̀pù náà kó tú tọ́nà ọ̀pù rẹ̀ náà nǹkan ti rán ti rán ọ̀rẹ́dì kò nídìí so wallahu a'lam. Olórí Salaam alaikum salam. Alaikum salam. Is hadith that say we should be reciting Qur'an is not sahih. Mm-hmm. hadithi ni aka kursi hadithi sahihi hadithi so even ebe mbe ninu àwọn kútùbù suna dada nígbè kí wọn ka ninu nínú àwọn àyà rúkẹyà ni ó wà mbẹ àyà tó lọ mọ nínú sọ fún so wọn na àti káàdì tó so wọn bá wọ́n How can we pray for a dead person? ẹni tó bá kú tí ẹ̀fẹ́ sàdúrà fún Allahumma rahimuhu Allahumma ighfir Allahumma rahimuhu Allahumma ighfir Allahumma afihi so gbúdọ̀ àwọn àdúrà báyìí náà lèyàn lè ṣe fún ṣùgbọ́n ọlọ́run foríjìn ọlọ́run yọ́nú sí ọlọ́run ẹ̀bá wa ṣàbójúkú fún so ọlọ́run ṣe àgbéga fún gbàgbé àlùjẹ́ náà lọ́ba wà ṣe ọlọ́run tó wáyé pé ibi tó wáyé àyè kẹ́ni ṣàlékún kẹ́ tó wá pé àyè ìyàbá ni ọlọ́run ṣe àforíjì fún ògúrú àwọn àdúrà báyìí náà lèyìn ọmọ náà lèyìn oṣù gbẹ níbẹ̀ nínú àdúrà tá a máa ń ṣe nínú tá a bá ń kírun fún òkú wallahu a'lam. naam. ẹ máa nìṣó ẹ̀ka mi ẹ̀ka mi. salaam aleykum ẹ jọ̀ọ́ tí ìwà gba owó interest ní bank ẹ jọ̀ọ́ tí ẹ lè bu iṣẹ́ ẹ lè bu bu òbí yẹn àbí àbá yẹn àbí àbúrò yẹn àbí yẹn lè fi ra nǹkan fún wọn àsàlámù owó yẹn ṣe ìjọba jẹjẹ ẹ fún wọn. Ah, owó interest báyà interest bá lé wọ́n á fi hàn àbá kó fún àbá kó. mi ò understand the question yẹn sí pé owó tó lé báńkì kí wọ́n á ní pé òun fi ra nǹkan fún ọ̀kẹ́ nítorí wọ́n bóyá ń tẹ́ni ẹ fẹ́ bèèrè òun ni pé ẹni tó ní owó ní bank tó yẹn wá yídi interest àwọn conventional bank yẹn so tí ó clear pé rè bá ní tọ̀ irú tẹ́ni yẹn lè ṣe tó bá gba owó rẹ̀ òun náà ni pé kó fi ṣe nǹkan irú tó bá fẹ́ràn nǹkan fáwọn òbí rẹ̀ kò sí aburú ń bẹ̀ẹ́ so ohun táwọn bá kàn wí ni pé kó mọ̀ràn kan ládàá lérí ẹ̀ so gbogbo yẹn náà láti fi ṣọ́n lára fún rìbá ni so wallahu a'lam. orílẹ̀ oyin assalamu alaikum tó lọ kẹ́kọ̀ọ́ irú àdúrà wo ni ẹni tí bá ń wá ọmọ àti pé ṣé ẹlòmíì lè bá èèyàn ṣe àti pé irú àwọn àkókò mo ló dá tí yẹn lè máa ṣe. ní kìnnì. ní máa wá ọmọ. na kí ẹni tí ó ń wá ọmọ kí ẹni yẹn ó ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ kó ṣe kó lọ sí hospital so kí wọ́n ṣògbó tó wáyé kí wọ́n ṣe lẹ́yìn náà kó sì máa fi àdúrà kó máa fi gbanídìí àdúrà yẹn kò wá sígbà tí yìí ò lè ṣe pàtàkì jùlọ ní àwọn àsìkò tí anabi sallallahu alaihi wasallam tí ó jí pé ìwà pé àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà yìí bóyá nígbà tí yẹn bá wà lórí ìforíkalẹ̀ níbi gbogbo òun kí wọn máa bẹ ọlọ́wọ́n ọba ìgbà tí bá jí lóru kí wọn máa bẹ ọlọ́wọ́n ọba so lẹ́yìn náà kẹ́ni yẹn kó máa bẹ ọlọ́run pé kó fún un ní tí ó jẹ alálùbáríkà ni o tí ó jẹ ọmọ rẹ ni o so lẹ́yìn náà kó sì máa fi kún pé tó bá yẹ pé yọba lóore fún un láyé kọlọ̀kó fún un mo kí ọmọ ní sá fún mi lọ́mọ kọ́lá bí ọba ní àìrọ́ o bẹ́ẹ̀ ò bímọ yíò túmọ̀ sí pé yàn ráyé wá o Aisha radiyallahu anha ọlọ́run fẹ́ràn rẹ̀ kò bímọ o Anabi Isa kò lọ́mọ o Anabi Yahya kò lọ́mọ o so anabi sallallahu alaihi wasallam tó ń gan tiẹ̀ tó ń bímọ gbogbo ọmọ rẹ̀ ló kú lójú ayé rẹ̀ ọ̀kan péré ló kú o so yóò túmọ̀ sí pé èmi ò tí wàá wàá rí kanjọ́ kan rí pé à ń ṣàwọn àjòpé wọn ń runú pé àbímọ àbímọ so kí wọn mọ kó fìtínà bára rẹ̀ nítorí àìsọmọ o oore náà oore kan nínú àwọn oore tọ́lọ́ máa ń ṣe fún yàn náà lọ́mọ wọn ò bá sì ṣe fún ọ tọ̀ omi lórí mi ọlọ́wọ́n bá ṣe fún ọ lọ́n ṣe fún ọ ọlọ́run kó kó ṣàánú fún wa náà wallahu a'lam. olúwa yín asalaamu alaykum ọlọ́kọ̀ọ́ àṣàlàyé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ ádámù ìhọ́pì kẹlẹ́mẹ́tì fataba alayhi ìnáwó ìnáwó àtọ̀gbà rahim ẹlẹ́kùn kí ni ọlọ́run gbà ìlú pẹ̀lú kẹlẹ́mẹ́tì àti pé ọba so àyà yẹn clear nínú tẹ́bá lọ́wọ́ tafsir àyà yìí pàtàkì lọ́wọ́ tafsir ibn kathir so sọ pé anabi sọ pé gbólóhùn tó wí wọn ni pé rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna min al-khasirin so ntí ntó wí náà nìyẹn so gbólóhùn tọ́lọ́wọ́ bá bí sí lẹ́nu tó sì wí náà tọ́lọ́wọ́ foríjì hadith kan wá ń bẹ tó yẹ pé hadith yẹn rọ ni wọ́n gbélẹ̀ hún ni sòtán ni pé kẹlìmáàtì tí ọlọ́run bá sọ ni pé n tó wí ni pé ọlọ́run mo fà nábì bí ọ́ gbà nábì adámọ̀ ni ọlọ́run mo fà nábì bí ọ́ àdéṣì rọ́yányán àdéṣì mọ̀ọ́dún òní sòtán tó wí náà nìyẹn ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن قالوا ابن كثير ari aya àdéhìí tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ sí wọ́n lọ́ wọ àìlọ́. أمري يسفر وأدركت الصلاة في أثناء السفر ولم يصلح حتى قدم إلى بيته ويبقى وقت هذا آخر الصلاة أيكسر أم لا ẹni tó bá wà ní onírìn àjò náà ni wọ́n ń béèrè níbi tí ìrun wa ka máa onírìn àjò ṣùgbọ́n alápèjúwe nísìn èèyàn ń bọ̀ wá láti Èkó ó ti wá gbéra láti bí aago ká ní ọgbọ́n alágo méjìlá sẹ̀kọ́ àsìkò ayé làwọn ti tò ó ti wá ń mìn pé wọ́n lọ lè ṣe jámù bóyá tí mọ́tò bá dúró ní ọ̀nà mọ́tò wá dúró má so mọ́tò yẹn ò dúró tó fi wá wọlé ìgbà tí ó wọlé yìí ó wọlé nìkan bí four thirty ṣe pé àsìkò zuru ti lọ àsìkò asiri sí wà sùúrù ẹni yẹn yóò ṣe yóò kí zuru kọ́sùrán yóò di zuru yóò di méjì ní òkè. Okay tó bá ti délé tánà méjì ní òkè torí àsìkò yẹn ti bá lórí ìrìn àjò àmọ́ ti àlásàrì tásìkò rẹ̀ wà yẹn mẹ́rin náà yóò kí padà tí ó ti lọ so wallahu a'lam ẹ dákun tó béèrè ìbéèrè yìí kò clear ó ti kò clear dẹ́nlẹ́ iná ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu òpòrò èèyàn ẹ̀wọ̀n á bí èmi <laughs> السلام عليكم ورحمة الله ويعني هل يوجسني كين بون تين وانصر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك